nínú ẹ̀kọ́ tí a kọ́ kọjá a ti fi channel kún àwọn 3xosc instrument wa tí a sì lò wọ́n nígbà tí à ń tẹ àwọn beat button nóòtì kan nìkan ni a lè add ní bíbáyìí tí ó sì máa dún bí eléyìí. a lè fi sílẹ̀ ní ọ̀pọ̀ ìgbà tí a bá ń ṣiṣẹ́ báyìí ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà míì ẹ lè fẹ́ ní ju nóòtì tóònù kan lọ nígbà tí ẹ bá ń ṣiṣẹ́ lórí pattern yín ẹ jẹ́ ká wo bí a ṣe lè ṣe eléyìí ọ̀nà méjì ni a fi lè ṣe yìí ọ̀nà àkọ́kọ́ ni láti select channel tí ẹ fẹ́ edit bí eléyìí tí ẹ sì máa open keyboard editor rẹ̀ báyìí bí a ti ṣe rí nínú ẹ̀kọ́ tí ó kọjá nǹkan tí eléyìí máa fún wa ní kólọ́ọ̀mù oríṣiríṣi keys fún bíìtì kọ̀ọ̀kan nínú àwọn pattern wa níbí báyìí ẹ lè ṣe àtúnṣe sí àwọn bit yín nípa kí ẹ máa click eléyìí tí ẹ fẹ́ lórí keyboard yín. nígbà tí ó wà ní default gbogbo àwọn nóòtì yìí tí ó wà lórí bit yìí ò ní a fi sí middle C. bí a ti ṣe rí lẹ́ẹ̀kan àwọn nóòtì tí ó bá ń ṣiṣẹ́ ò ní àwọn tí wọ́n máa ní dark orange àwọn nóòtì tí ò bá ṣiṣẹ́ tí wọ́n wà inactive ò ní wọ́n máa wà ní light orange. báyìí mo fẹ́ clear gbogbo wọn ná tí n bá sì fẹ́ ṣe léyìí mo máa right click lórí gbogbo àwọn beat yìí tó wà ní orí sequenza mo dẹ̀ máa drag ní orí wọn láti pa wọ́n rẹ́ láti add individual note sí orí sequenza mi yìí mo máa click lórí àwọn note yìí eléyìí tí mo fẹ́ play. ẹ máa rí wípé bí mo ṣe click ní orí kọ̀ọ̀kan àwọn nóòtì yìí beatmaker kọ̀ọ̀kan ó ní ó ń hard up sí bíbáyìí báyìí ó dẹ̀ máa dún bí eléyìí. èyí ni ọ̀nà tí ó yá láti lè ṣe transpose ní orí pattern. bákan náà ẹ tún lè click tí ẹ máa drag sí orí àwọn nóòtì yìí dé gbogbo pattern yín. báyìí mo ní eléyìí. bákan náà ẹ máa rí pé eléyìí dáa èyí jẹ́ ọ̀nà tí a fi lè program note wa sí orí instrument tí a bá ń lò. ìṣòro kan tí a máa dojúkọ níbí báyìí ni wípé program kan ò ní a máa lè ṣe ní orí note kan per beat. tí a bá click lórí note mìíràn ní orí àwọn kólọ́mù yìí ó máa move note yìí lọ sí key rẹ̀. báyìí mo fẹ́ clear gbogbo àwọn beat tí mo ṣe síbí báyìí mo dẹ̀ lè ṣe léyìí nípa kí n right click kí n dẹ̀ drag across mo dẹ̀ tún fẹ́ close keyboard editor yìí báyìí mo máa right click instrument yìí tí mo sì máa choose send to piano roll eléyìí fún mi ní piano roll window tí ó ní instrument nínú ẹ máa rí wípé ó ń kọ síbẹ̀ pé 3xoxc báyìí ẹ jẹ́ kí n jẹ́ kí window yìí tóbi díẹ̀ ẹ máa rí wípé nǹkan tí ẹ̀ ń rí ní bíbáyìí ni pé grid tí ó wà ní bíbáyìí ó ń represent beat kọ̀ọ̀kan àti note tí ó wà nínú pattern wa. tí ẹ bá ń ṣiṣẹ́ pẹ̀lú midi editor tàbí àwọn programs mìíràn ẹ ti máa máa rí nǹkan tí ó jọ mọ́ grid tí à ń ṣàlàyé yìí torí wọ́n máa ń ṣiṣẹ́ bákan náà ṣùgbọ́n tí ẹ̀yin ò bá tí ì rí irú nǹkan tí à ń sọ yìí rí mo máa sáré ṣàlàyé bí wọ́n ṣe máa ń ṣiṣẹ́ ní bíbáyìí pencil àti draw tool ó jẹ́ devol tool tí a lè lò mo lè fi àwọn pencil àti draw tool yìí láti fi kún tàbí láti edit note kan tí ó bá ń play ní bíbáyìí keyboard tí ó wà ní left mi yìí ó máa máa sọ fún mi ibi tí mo wà ní orí scale ó sì tún máa máa jẹ́ kí n mọ̀ ní òkè ní bíbáyìí ní ojú display yìí tí ó máa máa sọ fún yín irú note tí ẹ fi ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ pàápàá jùlọ tí ẹ bá move mouse yín sí orí grid yìí ẹ máa rí níbẹ̀. fún ìdí èyí piano roll yìí a tún pín òun náà sí méjì ẹ jẹ́ kí n sún playhead yìí jáde sí iwájú ní bíbá ẹ máa rí ní bíbá wípé a ní ẹyọ kan méjì mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so pattern wa gẹ́gẹ́ bí a ti mọ̀ ó jẹ́ four beat pattern so eléyìí máa jẹ́ ẹyọ kan méjì mẹ́ta àti mẹ́rin tí ó dẹ̀ máa máa repeat ara rẹ̀ bẹ́ẹ̀ eléyìí kò túmọ̀ sí wípé pátá mẹ́rin nìkan ni mo lè ṣe lórí piano roll mi ẹ kíyèsí eléyìí gidigidi mo tún fẹ́ kí ẹ mọ̀ pé mo lè ṣe àwọn piano pieces mi bí ó bá ṣe wù mí nígbà tí mo bá fẹ́ ṣe wọ́n bó tilẹ̀ jẹ́ wípé eléyìí tí a wà lórí ẹ̀ yìí mo máa dúró lórí one measure báyìí mo lè click sórí àwọn notes míì bóyá first beat lórí c5 níbí báyìí ẹ jẹ́ kí n undo eléyìí kábà padà síbi tá a wà tẹ́lẹ̀ mo máa wá sí òkè níbí báyìí sí orí two bar tí mo dẹ̀ máa ní snap sí one over four beat láti lè jẹ́ kí àwọn beat yìí kí wọ́n line up dáadáa kí wọ́n dúró sórí beat ẹ máa rí wípé báyìí a ti create nǹkan tí a pè ní quarter beat division ní orí àwọn beat yìí lẹ́ẹ̀kan sí i mo máa click ibi báyìí tí mo dẹ̀ máa place note yìí sí orí pattern mi kí ó bá dún bí eléyìí. eléyìí kò dára tó ṣùgbọ́n a máa máa tẹ̀síwájú bí a bá ṣe ń lọ. báyìí mo fẹ́ kẹ́ mọ̀ wípé a lè move note wa tàbí kí a lengthen ẹ̀ tàbí kí a shorten ẹ̀ tàbí kí a yọ gbogbo ẹ̀ mo lè move ẹ̀ lọ sókè tàbí lọ sílẹ̀ lórí scale. tàbí kí a move ẹ̀ sí apá ọ̀tún wa kí ó bá play nínú pattern wa. ẹ jẹ́ ká tún lengthen eléyìí díẹ̀ sí i. ẹ jẹ́ kí n sáré pa snapping mi fún ìgbà díẹ̀ kí n bá ráyè ṣe lining up fún eléyìí dáadáa báyìí màá tún padà lọ tan snapping mi báyìí ó ti dára. ẹ rí wípé a ní nǹkan tó dún bí eléyìí tí ẹ bá ti change size note kan ní orí pattern yín àwọn note tó kù tí ẹ bá ń add àwọn náà wọ́n máa ma ní irú length tàbí irú size tí ẹ ṣe fún note àkọ́kọ́ ẹ ṣàkíyèsí eléyìí báyìí ẹ máa rí wípé mo ní second note ẹ dẹ̀ rí wípé wọ́n ní the same length bí ti alákọ̀ọ́kọ́ náà ṣe ní. báyìí mo tún máa lengthen note tí mo ní níbí báyìí títí tí ó fi dé òpin alákọ̀ọ́kọ́ tí ó wà ní iwájú ẹ máa rí wípé eléyìí wọ́n ti bára wọn mu. mo fẹ́ kẹ́ ẹ wòye wípé ní báyìí tí a ti wá ní overlapping sound lélẹ̀ tí ó jẹ́ nǹkan tí a lè ṣe nígbà tí à ń hard àwọn nóòtì pẹ̀lú keyboard editor ẹ jẹ́ ká fi nóòtì míì síbí báyìí tí mo dẹ̀ máa shorten eléyìí kí a bá ní òpin rẹ̀ pẹ̀lú àwọn méjì tó kù eléyìí máa dún bí eléyìí báyà lè tẹ̀síwájú tí a bá fẹ́ hard, àwọn note mìíràn ẹ jẹ́ ká add note méjì sí níbí báyìí ẹ jẹ́ ká rí i dájú pé wọ́n wà pẹ̀lú ara wọn ẹ dẹ̀ máa rí wípé mò ń ní default note eléyìí tí ó wà lórí note alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n mo fẹ́ kí ibi báyìí kó jẹ́ short note ẹ jẹ́ kí n mú àwọn note yìí kúrò nípa kí n right click lórí wọn kí n sì parẹ́ báyìí láti yọ ọ̀pọ̀lọpọ̀ note ẹ lè tẹ right click mọ́lẹ̀ kí ẹ sì drag gbogbo wọn kí ẹ fi kó wọn pọ̀ nígbà tí ẹ bá fẹ́ delete gbogbo wọn ẹ máa rí wípé mo ti delete gbogbo àwọn wọ̀nyí pẹ̀lú ṣíṣe nǹkan tí mo sọ fún yín ẹ jẹ́ ká undo eléyìí láti fi lè draw irú length note tí ẹ fẹ́ nígbà tí ẹ bá ń ṣe drawing fún àwọn pattern yìí ẹ lè tẹ shift key mọ́lẹ̀ níbí báyìí mo fẹ́ quick short note ẹyọ kan bí ẹ ti rí i ó tún fún mi láàyè láti draw out mo fẹ́ short note tí ó jù báyìí lọ ẹ jẹ́ kí n right click lórí eléyìí tí mo sì máa snap ní ibi tí mo ti delete ẹ̀ yìí mo kàn fẹ́ draw ìmíì sí apá ọ̀tún mi níbí báyìí tí mo sì máa fi ìkan sí iwájú rẹ̀ nǹkan tí ó dára níbí báyìí ni pé mo ṣẹ̀ṣẹ̀ draw size note tí mo fẹ́ tán nísinsìnyí báyìí mo lè click láì ṣe wípé mo tẹ key kankan ní orí keyboard mi tí ó sì jẹ́ wípé àwọn note tí mo bá ń draw wọ́n máa jẹ́ the same length. báyìí mo fẹ́ tan one over four beat line mi sílẹ̀ dé òkè yìí. nígbà tí mo bá ṣe gbogbo eléyìí tán ẹ gbọ́ bí ó ṣe dún. bóyá a tún lè jẹ́ kí ohùn yìí kó tún wà tóní ju bí a ṣe ń gbọ́ yìí lọ nípa kí a fi two short notes eléyìí tó ń jẹ́ chord síwájú ẹ̀ ẹ jẹ́ ká jẹ́ kí eléyìí kó jẹ́ a sharp ẹ lè rí nóòtì tó wà níbí báyìí ẹ click lórí àwọn nǹkan tí ẹ fẹ́ báyìí ẹ máa ní bí eléyìí. mo dẹ̀ fẹ́ kí ẹ mọ̀ tí ẹ bá fẹ́ ẹ lè expand height àwọn nóòtì yìí kí ẹ bá lè rí àwọn tone tí ó ń jókòó sínú ẹ̀ nípa kí ẹ lo button tí ó wà níbi upper right hand corner yín ní orí window ẹ drag eléyìí sí òkè kí ẹ bá lè rí i ẹ máa rí nǹkan tí ẹ expand yìí ẹ dẹ̀ máa rí wípé eléyìí jẹ́ d5 a4 d4 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà ẹ lè drag òpin horizontal scroll bar yín láti expand tàbí kí ẹ contract àwọn nǹkan tó ń display horizontally. ẹ tún lè ṣe group fún àwọn note yín tí ẹ bá ti create láti lè jẹ́ kí ẹ lè move wọn tàbí kí ẹ change wọn easily. lákọ̀ọ́kọ́ ẹ kọ́kọ́ mú select tools yín níbi òkè yìí ẹ wá ṣe drag láti create rectangle tí ó máa kó gbogbo àwọn notes yìí papọ̀ pàápàá jùlọ àwọn notes tí ẹ fẹ́ group papọ̀ yìí. lẹ́yìn ìgbà yìí ẹ máa tẹ shift g ní orí keyboard yín tí mo bá ti ṣe eléyìí tán mo lè switch sí orí draw tool mi tí mo dẹ̀ máa gbé cursor mi lórí èyíkéyìí note tí ọwọ́ mi bá gbà ẹ máa rí wípé ó máa mú gbogbo àwọn note tí mo kó papọ̀ yìí lẹ́yìn eléyìí mo lè drag wọn lọ sókè tàbí sísàlẹ̀ bí mo bá fẹ́. eléyìí jẹ́ kó rọ̀ mí lọ́rùn láti transpose gbogbo àwọn notes mi. tí n bá fẹ́ ṣe é màá kàn mú un lọ ẹ jẹ́ kí n dá ilé ìpadà bó ṣe wà tẹ́lẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ ṣàkíyèsí níbí báyìí ni wípé mi ò rí ọ̀nà tí mo lè fi ungroup àwọn note tí mo ti group yìí lára keyboard mi kódà pẹ̀lú select tool tí mo mú tí mo bá click àwọn select yìí tí mo dẹ̀ roll mouse mi sí orí àwọn note yìí tí mo dẹ̀ click lé wọn lórí ẹ máa rí i pé gbogbo ẹ̀ ló ń kó papọ̀ nítorí pé a ti group wọn papọ̀ láti ungroup àwọn note yìí a lè lo shift g mọ́ ẹ máa rí wípé tí ẹ bá wá sí òkè níbí báyìí sí orí mẹ́nù tí ẹ dẹ̀ choose group nǹkan tí ẹ lè fi ungroup ẹ̀ ó jẹ́ alt g. báyìí tí mo bá select wọn padà mo lè select wọn lẹ́yọ kọ̀ọ̀kan. mo pe àkíyèsí yín sí eléyìí nítorí pé alákọ̀ọ́kọ́ tí mo group wọn mo lo keyboard ṣùgbọ́n nígbà tí mo fẹ́ group wọn mo lọ sí orí mẹ́nù mi lókè eléyìí dára èyí ni àwọn èròjà tí ó rọ̀ mọ́ piano roll pattern báyìí àwọn note tí a ti ń yà látàtàrọ̀ wọ́n jẹ́ ara àwọn information tí a nílò àwọn bars tí mo ti yà sí bíbáyìí wọ́n represent ibi tí àwọn note ti bẹ̀rẹ̀ àti ibi tí wọ́n dúró sí bẹ́ẹ̀ mo ní panel yìí níbi abẹ́ window mi ní bíbáyìí ẹ jẹ́ kí n jẹ́ kí lè tóbi díẹ̀ níbi tí a wà yìí ní orí panel yìí ẹ máa rí wípé ó ń display velocity fún note kọ̀ọ̀kan eléyìí tó ń túmọ̀ bí àwọn nóòtì yìí bí wọ́n ṣe sáǹdì sí i. báyìí tí ẹ̀yin ò bá rí irú ṣépù yìí ẹ lo mẹ́nù yìí tí ó wà níbi òkè screen yín kí ẹ dẹ̀ fi rí wípé ẹ ti tan note velocity sílẹ̀. níbi ìsàlẹ̀ níbí báyìí mo lè drag àwọn sákù yìí lọ sókè tàbí kí n drag ẹ̀ wálẹ̀ eléyìí tó ń túmọ̀ sí wípé mò ń increase tàbí mò ń decrease velocity tí mo fẹ́ ní orí note mi báyìí mo nílò láti lo pencil tool mi níbí báyìí fún àpẹẹrẹ mo lè drag àwọn first note tí ó wà níbí báyìí kí n drag wọn wálẹ̀ mo lè gbé step àkọ́kọ́ àti step ẹ̀kejì wá sílẹ̀ bóyá kí n gbé sí half distance tí ó wà níbí báyìí mo dẹ̀ sì lè fi third one yìí sílẹ̀ níbi tí ó wà mo tún lè drag first of two short notes tí ó wà níbí báyìí mo lè drag ẹ̀ wá sílẹ̀ tí mo sì tún lè drag àwọn wọ̀nyí wá sílẹ̀ bákan náà. báyìí ẹ máa rí wípé mo ní àwọn dynamic range tí ó wà ní orí sequence mi ẹ jẹ́ kí n play eléyìí. nǹkan tí a ṣe yìí ó jẹ́ nǹkan tí ẹ ò lè rí nípa kí ẹ máa draw note nìkan kódà ẹ bá máa lo keys tí ó wà lórí computer keyboard yín nítorí pé computer keyboard kò lè sọ bí àwọn nóòtì yín bí ó ṣe hard sí eléyìí máa rọ̀ yín lọ́rùn púpọ̀ láti ṣe tí ẹ bá connect kọ̀ǹpútà yín mọ́ midi controller keyboard sí orí kọ̀ǹpútà yín tí a sì máa sọ̀rọ̀ nípa eléyìí nígbà tí a bá ń bá ẹ̀kọ́ yìí lọ. bí a ti ṣe rí ibi báyìí ẹ tún lè select kí ẹ sì tún máa change àwọn note properties nípa kí ẹ máa select properties wọn láti inú menu fún àpẹẹrẹ a ní eléyìí tí ó lè jẹ́ kí n ṣe àtúntò fún ibi tí note mi wà nínú stereo field fún àpẹẹrẹ mo lè move second note mi bóyá lọ sí fifty percent sí apá ọ̀tún nípa kí n máa drag ẹ̀ ká lọ sí seventy five percent báyìí mo tún máa move third note mi pẹ̀lú seventy five percent bákan náà ṣùgbọ́n màá lọ sí apá àlàáfíà bóyá mo tún fẹ́ lọ jù bẹ́ẹ̀ yẹn lọ pẹ̀lú àwọn note méjì tí ó gbẹ̀yìn yìí tí mo sì máa set alákọ̀ọ́kọ́ lọ sí apá ọ̀tún tí mo máa set ẹlẹ́ẹ̀kejì lọ sí apá òsì mi níbí báyìí. báyìí tí ẹ bá gbọ́ ohun yìí pẹ̀lú headphone ẹ máa lè gbọ́ àwọn stereo shifting tí mo ṣe pẹ̀lú àwọn iṣẹ́ nóòtì yìí. nísinsìnyí tí mo bá close piano roll mi ẹ wo bí channel yìí ṣe máa rí ní orí step sequencer mi ẹ máa rí wípé mo rí midi note mi níbí báyìí yàtọ̀ sí step sequencer button tí ó wà ń bẹ̀ tẹ́lẹ̀. bákan náà mo tún lè re-enter piano roll yìí nípa kí n máa click àwọn midi bar ẹ jẹ́ kí n tún close eléyìí. E. báyìí bíi ti àwọn windows panel àti tools tí a ní a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó yẹ ká mọ̀ nípa piano roll ju bí a ti ṣàlàyé ẹ̀ nínú gbogbo ẹ̀kọ́ ìlọ ṣùgbọ́n mo gbà yín nímọ̀ràn wípé ẹ lè wádìí ohun gbogbo tí ó yẹ kí ẹ mọ̀ nígbà tí ẹ̀yin náà bá ń lò lẹ́yọ pẹ̀lú àwọn orin yín mo tún fẹ́ kí ẹ mọ̀ wípé ẹ ò nílò láti mú instrument wọlé bíi ti eléyìí tí a ṣe yìí lọ sínú piano roll ẹ tún lè ṣe right click ní orí instrument tí ó bá wù yín bóyá bíi snare tí ẹ sì máa open piano roll nínú ẹ̀ tí ẹ̀yin bá fẹ́ ní control tí ó péye pàápàá jùlọ lórí velocity tàbí panning ní orí snare hit yìí tàbí ẹ fẹ́ kí overlapping ṣẹlẹ̀ ní orí snare yín pẹ̀lú oríṣiríṣi tone tí ẹ fẹ́ ẹ lè ṣe léyìí nípa kí ẹ máa ya oríṣiríṣi bí ẹ bá ṣe fẹ́ ní orí bíbà. ẹ tún lè ní oríṣiríṣi snare drums tí ó bá wù yín pàápàá jùlọ eléyìí tẹ́ bá mú ní bíbà. ẹ gbọ́ bí eléyìí ó ṣe dún. báyìí tí mo bá pa piano roll mi mo lè rí midi note rẹ̀ àti Stephenguenza fún snare tí mo mú yìí. báwo ṣe pàtàkì kí n tún sọ wípé tí ẹ bá fẹ́ undo eléyìí tí a ṣe yìí tí ẹ dẹ̀ rí wípé undo bọ́tì yín ṣe ló ń dá yín padà by one step fún àpẹẹrẹ tí mo bá tẹ undo níbí báyìí eléyìí kan máa change àwọn snare note tí mo ní ni tí mo sì tún máa nílò láti tẹ undo bọ́tì yìí lẹ́ẹ̀kan sí i lélẹ̀ tó túmọ̀ sí pé ó kàn máa dá snare yìí padà sẹ́yìn sí ibi tí ó wà tẹ́lẹ̀ kó tó di wípé mo gbé sí inú piano roll ṣùgbọ́n ẹ lè tẹ̀síwájú nígbà tí ẹ bá wá sí orí history yín ní orí browser ní bíbáyìí láti bíbáyìí mo lè ṣe oríṣiríṣi àwọn changes tí undo náà máa ṣe báyìí mo kàn máa lọ sí orí undo eléyìí tí mo fẹ́ kó tó di wípé mo gbé piano roll mi wọlé ẹ dẹ̀ máa rí i pé snare yìí ó ti padà sí bí ó ṣe wà tẹ́lẹ̀ tí ó bá dẹ̀ fẹ́ dàrú mọ́ yín lójú ẹ lè set oríṣiríṣi level fún undo yín nígbà tẹ́ bá lọ sí option general ẹ máa rí ibi tí ẹ ti lè set wípé báwo lẹ ṣe fẹ́ kí ó undo sí ibi báyìí a set ẹ̀ sí twenty. láti fi kún undo level míì ó máa ń gbà yín láàyè láti ṣiṣẹ́ bí ó bá ṣe wù yín. bákan náà ó ní í ṣe pẹ̀lú bí FL Studio yín ṣe máa máa ṣiṣẹ́ sí eléyìí tí a ń pè ní performance. mo máa jẹ́ kí ẹ mú nǹkan tí ó bá ti wù yín nígbà tí ẹ bá ń ṣe eléyìí. eléyìí dára a ní overview piano níbí báyìí. báyìí ìbéèrè kan tí ẹ lè fẹ́ béèrè ni wípé bó tilẹ̀ jẹ́ pé eléyìí dára ṣùgbọ́n láti máa draw note yìí ó jẹ́ nǹkan tí ó nira púpọ̀ ẹ lè fẹ́ béèrè wípé ṣé ẹ lè play rí keyboard láti program àwọn nóòtì yín bí mo ṣe sọ fún yín tẹ́lẹ̀ ẹ lè ṣe eléyìí tí a sì máa yẹ̀ eléyìí wò nínú ẹ̀kọ́ tó tẹ̀lé ẹ̀kọ́ yìí.